Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Ọpẹ́ ìyìn ọlá àti ìbà ni a fi fún Ọlọ́run ọba tó pọ̀ ní ipá àti agbára. Àìkú àìsà ìdìbàjẹ́ Ọlọ́run tó lè pa tó lè sọ di ààyè. Ọlọ́run Abraham, Ọlọ́run Isaac, Ọlọ́run Jacob, Ọlọ́run àwọn wòlíì, Ọlọ́run olùwàásù olúwàfẹ́mi ogun ọ̀run yín ká ẹni tó fún wa ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti tún rí ìmọ́lẹ̀ ọjọ́ òní. Jésù ẹ kú òwúrọ̀. Èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti ilé ìránṣẹ́ lè lérí ti ìmúpadàbọ̀sípò promise land restoration ministries fún ọjọ́ àbámẹ́ta ọjọ́ kejì oṣù kẹrin ọdún 2022 àkórí ọ̀rọ̀ ìyànjú wa ti òwúrọ̀ ìwé náà ni àwọn ìgbésẹ̀ láti gbé kí ọlọ́run lè dá sí ọ̀ràn rẹ àwọn ìgbésẹ̀ láti gbé kí ọlọ́run bá lè dá sí ọ̀ràn rẹ apá kìíní ẹsẹ̀ bíbélì wa ti àwọn lò láàárọ̀ làwọn láti inú ìwé Jẹ́nẹ́sísì orí ìkẹta ó dín ní ogún ẹsẹ̀ kìíní dé ẹsẹ̀ ìkẹrìnlá jẹ́nẹ́sísì orí ìkẹta ọdún ní ogún ẹsẹ̀ kìíní dé ẹsẹ̀ ìkẹrìnlá nígbà tí abrahamu dé ní ọ̀kàndínlọ́gọ́rùn ọdún ọlọ́run fa olúwa farahàn abrahamu ó sì wí fún un pé èmi ni ọlọ́run olódùmarè máa rìn níwájú mi kí ìwọ kí ó sì pé èmi ó sì bá ọ dá májẹ̀mú mi èmi ó sì sọ ọ́ di púpọ̀ gidigidi abrahamu sì dojú bolẹ̀ ó sì bá a sọ̀rọ̀ pé bí ó ti ṣe ti èmi ni kíyèsí májẹ̀mú mi wà pẹ̀lú rẹ ìwọ ó sì ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀. bẹ́ẹ̀ ni a kì yóò sì pe orúkọ rẹ ní abrahamu mọ́ bí kò ṣe abrahamu ni orúkọ rẹ yóò jẹ́ nítorí tí mo ti sọ ọ́ di bàbá orílẹ̀-èdè púpọ̀ èmi ó sì mú ọ bí sí púpọ̀ púpọ̀ ọ̀pọ̀ orílẹ̀-èdè ni èmi ó sì mú ti ọ̀dọ̀ rẹ wá àti àwọn ọba ni yóò ti inú rẹ jáde wá èmi ó sì gbé májẹ̀mú mi kalẹ̀ láàrin tèmi tìrẹ àti láàrin irú ọmọ rẹ lẹ́yìn rẹ ní ìran ìran wọn ní májẹ̀mú ayérayé láti máa ṣe ọlọ́run rẹ àti ti irú ọmọ rẹ lẹ́yìn rẹ èmi ó sì fi ilẹ̀ tí ìwọ ṣe àlejò níbẹ̀ fún ọ àti fún irú ọmọ rẹ lẹ́yìn rẹ gbogbo ilẹ̀ Kínánì ní ìní títí láéláé èmi ó sì máa ṣe ọlọ́run wọn ọlọ́run sì fún Ábúráhámù pé nítorí náà kí ìwọ kí ó máa pa májẹ̀mú mi mọ́ ìwọ àti irú àwọn ọmọ rẹ lẹ́yìn rẹ ní ìrandíran wọn èyí ni májẹ̀mú mi tí ẹ̀yin ó máa pamọ́ láàrin tèmi tí àní láàrin irú ọmọ rẹ lẹ́yìn rẹ gbogbo ọmọkùnrin inú yín ni a ó kọ ní ilà ẹ̀yin ó sì kọ ara yín ní ilà òun ni yóò sì ṣe àmì májẹ̀mú láàrin tèmi ẹni tí ó bá sì di ọmọkùnrin ọjọ́ mẹ́jọ nínú yín ni a ó kọ ní ilà gbogbo ọmọkùnrin ni ní ìran ìran yín àti ẹni tí a bí ní ilé tàbí tí a fi owó rà lọ́wọ́ àlejò tí kì í ṣe irú ọmọ rẹ. Ẹni tí a bí ní ilé rẹ àti ẹni tí a fi owó rẹ rà. A kò lè ṣe aláìkọ́ ní ìlà bẹ́ẹ̀ ni májẹ̀mú mi yóò sì wà ní ara yín ní májẹ̀mú ayérayé àti ọmọkùnrin aláìkọlà tí a kò kọ́ ní ìlà ara rẹ ọkàn náà ni a ó sì ké ọkàn náà ni a ó sì ké kúrò nínú àwọn ènìyàn rẹ ó dá ó dá májẹ̀mú mi kí olúwa kí ó bùkún fún kíkà àti gbígbọ́rọ̀ rẹ̀ fún ìgbàlẹ̀ mi wa ìgbà àkọ́kọ́ tí a ó gbúrò abrahamu ní ní jẹ́nẹ́sísì orí kejìlá abrahamu kò dàbí enoch àti noah tí bíbélì sọ wípé wọ́n bá olúwa rìn olùfẹ́ kò sí bàbà kankan nípa ábúráhámù ní ti ìrìn rẹ̀ pẹ̀lú ọlọ́run síwájú kí a tó pè é kò sí ohun bàbà kankan nípa rẹ̀ ní ti ìwà mímọ́ àti òdodo àti níní ìbáṣe pàtàkì pẹ̀lú ọlọ́run olùfẹ́ ǹjẹ́ mo fẹ́ kí o ṣe àyẹ̀wò ayé rẹ lónìí ábúráhámù wà ní ẹni ọdún márùndínní tí ó sì ń wá ọmọ. Ní ọ̀pọ̀ ìgbà olùfẹ́ a máa ń gbàgbé ibi tí a ti ń bọ̀ àti ẹni tí a ti jẹ́ rí. A kò tilẹ̀ ní ẹ̀tọ́ sí àti jẹ́ àtúnbí pàápàá, ṣùgbọ́n Ọlọ́run nínú àánú àìlópin rẹ̀ ó yàn láti fi ojú fo àwọn ìgbà àtijọ́ ayé wa dá. Àwa kan wá láti ìdílé abọ̀rìṣà. Ǹjẹ́ bí ó bá ṣe pé Ọlọ́run ti fi wá sílẹ̀ ni, níbo ni ẹ̀yin àti èmi, níbo ni àbá wa kángun sí lónìí? Ohun tí ó sì wá kàn wá kàn òun náà ni pé kí a máa fi ojú sun àwọn ìlérí Ọlọ́run ṣùgbọ́n nígbà tí ìlérí náà kò bá dé a ó máa wí pé ìkà ni Ọlọ́run gẹ́gẹ́ bí Abrahamu ti ṣe ìlérí Ọlọ́run ni a máa ń tẹjú mọ́ nígbà tí o bá ń fi ìbáṣepọ̀ rẹ pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run halẹ̀ mọ́ Ọlọ́run ni òun halẹ̀ mọ́ olùfẹ́ ǹjẹ́ irú ìdálójú ìyọ́wù kí ọlọ́run lè fún wa níṣe ni a ó máa ráhùn ṣáá èyí sì ni ohun tí abrahamu náà ń ṣe pẹ̀lú nígbà tí ó sì fi di orí ìke kẹrìndínlógún jẹ́nẹ́sísì a rí pé abrahamu ti bẹ̀rẹ̀ sí lọ máa wá ojútùú sí ọ̀ràn ayé ara rẹ̀ fúnra rẹ̀ olùfẹ́ nígbà mìíràn ọlọ́run máa ń fi àyè gba àwọn nǹkan kí ó ṣẹlẹ̀ láti bá a lè jẹ wá níyà bí a bá ń fi ipá mú ọlọ́run láti ṣe nǹkan fún wa tí a sì ń pe eléyìí ní ìbùkún olùfẹ́ yìí kì í ṣe ìbùkún rárá bí kò ṣe ègún kí ni eléyìí ń tọ́ka sí nípa ní kété lẹ́yìn tí Ábúráhámù ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọ ọ̀dọ̀ aya rẹ̀ tán nítorí àti lè bímọ àtìgbà náà ni ó ti bẹ̀rẹ̀ sí kábàámọ̀ ohun tí ó ṣe nítorí pé ó pàdánù àlàáfíà rẹ̀ àti ìbáṣepọ̀ tí ó wà láàrin òun àti ọlọ́run láti ìgbà náà àmọ́ ẹ̀pà kò gbòòrò mọ́ olùfẹ́ nígbà tí abraham bẹ̀rẹ̀ ìrìn rẹ̀ pẹ̀lú ọlọ́run èyí tí ó dá lórí àwọn ìlérí ọlọ́run abraham ti fi ọwọ́ ara rẹ̀ la àkókò ìfarahàn àwọn ìlérí náà kalẹ̀ fún ọlọ́run bí àwa kan náà bí a ti máa ń ṣe lónìí nígbà tí ó jẹ́ pé ìrìn rẹ̀ pẹ̀lú ọlọ́run àti májẹ̀mú tí ọlọ́run bá dá májẹ̀mú títí láéláé ni olùfẹ́ ọ̀pọ̀ ni wọ́n ti ti pa irú ìṣe báyìí náà tí wọ́n ti padà sẹ́yìn kúrò lẹ́yìn Ọlọ́run tí wọ́n sì wá máa ń ṣí lọ láti inú ilé ìjọsìn kan bọ́ sí òmíràn nítorí àìlè ní sùúrù wọn àti nítorí ìtara olùfẹ́ nígbà tí ó tó tí ó kọ òtítọ́ àbí nígbà tí Abraham kọ òtítọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run èyí tí kò lè ní sùúrù èyí mú kí ó lọ tẹ́wọ́ gba irọ́ èyí tí rẹ̀ fi lọ̀ mo fẹ́ kí o mọ̀ olùfẹ́ yìí pé ẹni tí kò lè purọ́ fún ọ náà ni ọlọ́run olódùmarè àti ìránṣẹ́ rẹ̀ tòótọ́ ó sì yẹ kí a máa ní ìtẹ́lọ́rùn ní iwájú ọlọ́run ká sì dúró de àkókò rẹ̀ ìdí tí àwọn ènìyàn kò fi ní ìtẹ́lọ́rùn ni nítorí pé wọn kì í di ọ̀rọ̀ ọlọ́run mú ṣinṣin ní àkókò tí sarah fi fi agárì fún abrahamu àkókò náà ọlọ́run dákẹ́ ó ń wò wọ́n olùfẹ́ mi fẹ́ kí o kíyèsí wípé kì í ṣe gbogbo ohun tí ó bá sọ sí ọ lẹ́mìí òun náà ni ó ti àti ọ̀dọ̀ ọlọ́run wá bíbélì wípé wá sí ọ̀dọ̀ mi ní òfìfo èmi ó sì kún ọ bámúbámú nítorí ohun tí abrahamu ṣe yìí ọlọ́run wá fi ìbínú rẹ̀ hàn sí i nípa pé ó dákẹ́ kò sì bá a sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni abrahamu bá bẹ̀rẹ̀ sí bẹ̀ ọlọ́run títí ó fi di ẹni ọgọ́rùn-ún ọdún Ní àkókò tí Ọlọ́run pè ọ́ olùfẹ́, Ọlọ́run retí pé kí o wà ní ìmúrasílẹ̀ láti gba ìpè náà. Ìbẹ̀rẹ̀ ìrìn rẹ pẹ̀lú Ọlọ́run yóò sì kún fún àwọn ìlérí ìyanu ṣùgbọ́n o ò lè kán Ọlọ́run lójú tàbí kí o fi ọwọ́ lálẹ̀ fún rárá lórí ohun tí ó bá lóhùn yóò ṣe. Mo sì fẹ́ kí o mọ̀ wípé ọ̀pọ̀ ọdún òun náà ọ̀pọ̀ ọdún tí ó níye lórí òun náà ni a ó fi ṣòfò nígbà tí a bá lọ kúrò nínú ìfẹ́ Ọlọ́run tí a sì ń ṣe ìfẹ́ ti ara wa. Bẹ́ẹ̀ ni mo fẹ́ kí a mọ̀ wípé kì í ṣe gbogbo ènìyàn náà ni a ó fún ní àǹfààní ẹ̀kejì bí irú èyí tí a fún Abrahamu nítorí náà a gbọ́dọ̀ kíyèsára pẹ̀lú bí a ṣe ń bá Ọlọ́run ṣe pọ̀. àrèpé lẹ́yìn gbogbo nǹkan wọ̀nyí Abrahamu padà sí ọ̀dọ̀ Ọlọ́run nígbà náà Ọlọ́run náà tó wá padà wá sí ọ̀dọ̀ rẹ̀ báwo ló ṣe ṣe léyìn nígbà tí ọpọlọ rẹ̀ pé wálé lẹ́yìn eléyìí ni abraham wá lọ sí ibi àdúrà tí ó sì bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ ní àkókò yìí abraham kò ní wòlíì àbí àlùfáà kan tí ó lè gbàdúrà fún nítorí náà ó gbàdúrà náà fún ọdún mẹ́rìnlá títí ó fi di ẹni ọdún mọ́kàndínlọ́gọ́rùn-ún àdìpé ní àkókò yìí ọlọ́run fi àánú àti ìyọ́nú hàn ọlọ́run wá bi abraham léèrè pé ǹjẹ́ o ti ṣetán láti máa rìn níwájú mi ní pípé àti ní àìlẹ́bi olùfẹ́ ǹjẹ́ ìwọ náà ṣetán láti rìn ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́run tí ọlọ́run yóò máa jẹ́ ọ̀gá tí ìwọ sì máa jẹ́ ọmọọṣẹ́ bí? máa rìn níwájú mi kí o sì jẹ́ mímọ́ àti pípé ni ọlọ́run wí. bí ọlọ́run bá ṣe ìlérí fún olùfẹ́ ìwọ ṣáà ti máa rìn ní mímọ́ àti pípé máa tiraka láti máa ṣe ohun tí ó tọ́ ṣiṣẹ́ takuntakun kí o sì rí wípé a kò rí àìda kankan lọ́wọ́ rẹ̀. Nígbà tí o bá wá bẹ̀rẹ̀ sí í ráhùn, olùfẹ́ àmì wípé o kò ní pẹ́ lọ kúrò níwájú Ọlọ́run. Àmì wípé o ò lè ní sùúrù níwájú Ọlọ́run mọ́ ni eléyìí. Ní ìgbà tí Abrahamu ń sọ̀rọ̀ nípa àti bímọ, ohun tí ó ń bẹ ní ọkàn rẹ̀ nígbà náà ni Lọ́ọ̀tì, ìbátan rẹ̀ tí ó mú kúrò nílé pẹ̀lú rẹ̀. Olùfẹ́, mo fẹ́ kí o mọ̀ wípé o kò lè là lé Ọlọ́run lọ́wọ́ rárá. Ọlọ́run lè pinnu láti ṣètò ayé àbúrò síwájú ti ẹ̀gbọ́n gẹ́gẹ́ bí ó ti ṣe ní ti ọ̀ràn Josẹfu àti Dafidi. A rí pé Ọlọ́run ṣètò ayé wọn síwájú àwọn ẹ̀gbọ́n wọn. Ẹ jẹ́ ká wo ti ọ̀ràn ti Jakọbu pàápàá. A rí pé Rakeli ni Jakọbu lọ láti fẹ́ ṣùgbọ́n ẹbí bàbá wọn òun náà ni ẹni tí ó fẹ́ kí Lea kí ó ní ọkọ síwájú Rákélì tí ó sì wá dá ìgbé ayé àwọn ọmọ náà rú tó dá wàhálà lẹ̀ sí inú ìgbé ayé wọn mo fẹ́ kí àmọ̀ ìfẹ́ yé pé olúkúlùkù òun náà ni ó ní àkókò tirẹ̀ ìwọ ṣáà ti máa wo ìlérí náà kí o sì tẹ̀síwájú láti máa rìn ní mímọ́ pẹ̀lú ìgbàgbọ́ nínú ọkàn rẹ pé Ọlọ́run yóò mú ìlérí náà tí ó ṣe tí ó ti ṣe yóò múṣẹ ní àkókò rẹ̀. Kí Olúwa kí ó ràn wá lọ́wọ́ láti lè di ìgbàgbọ́ wa mú ṣinṣin kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó ba lè ṣẹ láyé wa ní orúkọ Jésù. Gba àwọn àdúrà wọ̀nyí olùfẹ́. Àdúrà àkọ́kọ́. Bàbá mi àti Ọlọ́run mi, ẹ jọ̀wọ́ ẹ fún mi ní orí ọ̀fẹ́ láti má kùn tàbí láti má ráhùn kí n má sì wá ojútùú sí ìṣòro ayé mi ní ọwọ́ ara mi ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kejì. Olúwa o, ẹ jọ̀wọ́ ẹ ràn mí lọ́wọ́ láti máa fi ìgbẹ́kẹ̀lé, ìrètí àti ìdálójú mi sí inú yín nígbà gbogbo bí ó tilẹ̀ wù kí nǹkan rí ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́kẹta. Bàbá Olúwa o, ẹ má ti jẹ́ kí n la àkókò kalẹ̀ fún yín. Dípò bẹ́ẹ̀, ẹ jẹ́ kí n gba àkókò yín gẹ́gẹ́ bí èyí tí ó dára jù ní orúkọ Jésù ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ti òwúrọ̀ yìí ǹjẹ́ mo sọ tẹ́lẹ̀ sínú ayé rẹ wípé ọlọ́run kò ní jẹ́ kí àìlèní sùúrù àti ìtara kí ó mú ọ máa ṣí láti ilé ìjọsìn kan bọ́ sí òmíràn o kò ní kọ òtítọ́ bẹ́ẹ̀ ni o kò ní fi ara fún irọ́ èṣù ní orúkọ ńlá jésù kristi olúwa wa àmín èmi ni ọ̀rẹ́ yín nínú olúwa olùṣọ́ àgùntàn ṣèyí ogun ọ̀run yín ká. Bí ọ̀rọ̀ yìí bá ṣe ọ́ ní àǹfààní olùfẹ́ tí o sì di alábùkún fún nípa rẹ̀ tí o sì ń fẹ́ láti máa darapọ̀ mọ́ wa láti bá wa jọ́sìn nílé ìjọsìn wa kí o bá lè máa dàgbà sí nínú ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run àti ohun tí ṣe ti ẹ̀mí. Ilé ìjọsìn wa náà ni Promise Land Restoration Ministries èyí tí ó kalẹ̀ sí plot seventeen Aminu Jinadu close by Jimoh Odutola Street off Eric Moro Surulere. A máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi. Ìsìn àkọ́kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀ Ìpàdé tẹ́lẹ̀kìtì máa wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán. Mo gbàdúrà pé bí o ti ń pinnu láti darapọ̀ mọ́ àánú èkéyìí sí, Ọlọ́run yóò bá ọ pàdé ní ọ̀nà ìyanu. Ọwọ́ agbára yóò ṣe àtúntò ìgbé ayé rẹ tí ìgbé ayé rẹ náà kì yóò sì fi rí bákan náà mọ́. Ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Àmín. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Hallelujah.